Bẹ́ẹ̀ni kò sí ohun tó dàbí ìfẹ́ aláṣepọ̀. Ká fi ìfẹ́ bá ara wa lò, ká fi ìfẹ́ bá ara wa gbé, òun ni a yóò fi rọrùn fún ìmọ̀túnmọ̀ wa. Àní ká pín ìfẹ́ káàkiri láàárín ara wa, ká fi ìfẹ́ bá wa ṣe níwà àti níṣe àti ní gbogbo ohun tí a bá ń ṣe pátá. Ohun náà ni ìgbà ó fi rọrùn fún èmi àti náà. Ẹ káalẹ́ ẹ ilé o. Onílé ẹ kú ilé ìrònú, ẹ̀lẹ́ o, ẹ̀ ṣé ń bọ̀ láti ibi iṣẹ́ láyọ̀ lẹ́ẹ̀dẹ̀ lẹ́yìn tẹ́ ti délé náà ẹ kó kalẹ̀ ẹ káàbọ̀ sórí ètò yìí ètò wa àgbékalẹ̀ ọ̀rọ̀ náà níbi tá a ti ń sọ̀rọ̀ láti fi túnra wa ṣe nínú ìṣẹ̀mí ètò yìí ètò wa tá a pè ní láti inú ìtẹ́ onílé ẹkú lé ìrọ̀nà ẹ̀lẹ́ akó àsìkò yìí àkókò lè dá àti gbogbo wa ń bá káàkiri aláwòrán bí a fèrèsé ṣe wa àlàáfíà ọlọ́run orí ajẹ́njẹ́ tán àlùbáríkà àti kẹ́ẹ̀kọ́ máa bá gbogbo èèyàn tẹ̀sí mi pátá ẹ káalẹ́ ẹ kú ilé o èmi káàgùkẹ́ má bàa ṣẹlẹ̀ tẹ̀. ewúrẹ́ tó wọlé tí ò kágò dára àmúso àgọ́ àlà mo kágò kẹ̀mí tó wọlé ìbọ ọlọ́run ìbá ohun òbí mi ibẹ̀ yé èèyàn. èmi fojúmọ́ ṣèbàfẹ́lẹ́ dùn mẹ́rin tó rájà òṣùpá ni mí ó dá gbogbo tó níbẹ̀rẹ̀ ló ń lókun ọlọ́run bẹ́ẹ̀ mi ò níbẹ̀rẹ̀ bẹ́ẹ̀ sì ni ò ní ìpín àkókò ah, ohun gbogbo ní òun náà ni òun gbẹ̀yìn ohun gbogbo ọba tí ẹnìkan ọmọ ọba rẹ̀ tí ó sì ní mọ̀ parí ẹ̀ ni mo ṣe dànsákè fún bá àwọn bàbá tí ń fọba ìjọba tó ń gbàdùn ọba lé ọba ọ̀gẹ̀ǹgẹ̀ ló ń ṣíwájú ojú ẹni gangan ló ń ṣíwájú òfúsúsú tàbí ṣùgbọ́n sí àti mọ̀ porúkọ ọmọ náà ní ìjánu ọmọ ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ọmọ yín Usman Akọ́rẹdé ọmọ adérìnlẹ̀ mi ń jẹ́ ajadi ikọ̀ ọmọ ìlókun ọ̀làwúrí rẹ̀ sànímì parí ọlá ẹlẹ́gbẹ́ ọ̀pẹ́ ọmọọba dúdú gbọ́ ẹ̀kọ́rọ́ ọmọ fìnísípò ní bẹ̀rẹ̀ sà nínú ọmọ balẹ̀ ọ̀bọ̀pọ̀ ní ìyọmọdé lára ìyẹ̀rọ kì í tunu mí nílé ìyá ọmọ kìntà náṣọ́nà yín náà rí jẹun ní jẹun ní ọ̀rọ̀ mo sábà ń tẹ́ ìdè mo ti kọ́ ságbádá ọ̀rọ̀ èmi bu ojúmọ́ dá kẹ́kẹ́ lúkẹ́ nínú ọ̀rọ̀ yín tèmi ń pè mí ní altman ó gbóná ó ta lẹ́nu kì máa ń ṣeré mo ti dé pẹ̀lú omi tí mo fi ń gba èyí létí ayé o mo ti dé pẹ̀lú omi tí mo tún fi ń gba èyí létí èèyàn òòtà tó máa ṣe bíi kọ́hùn sí láwùjọ òòtà ẹyẹ bíi ìràwọ̀ àbí ọ̀kí ọ̀sẹ̀ tí kìnìún bá ti wá bú ramúramù nígbó níjù tígbó tìjù àsèmi làlà nìyẹn mú tí láti wá máa gbà sí yín lára kó wá máa wá kíyèmí ara yín kó máa tọ̀ yín lára lóní sẹ́rẹ́wòrán láti fi ṣàtúnṣe ìṣẹ̀mí káyé balẹ̀ dùn fún wa kó balẹ̀ dùn fún èmi kígbà balẹ̀ rọrùn fún gbogbo wa náà ni ẹ kó kalẹ̀ ó yẹ pera yín jọ ní méjì méjì mẹ́ta mẹ́ta lógún lógún lógún látọ̀ fi gbọ́rọ̀ láti inú ìtẹ́ lónìí tọ́rọ̀ àtúntò jáde láti inú ìtẹ́ elétí tó mọ̀rọ̀ gbọ́ ẹ mú sí tẹ́ ká tó jọ bára wa sọ̀rọ̀ tó ṣe wá láǹfààní láṣàlẹ̀ yìí mò ń bọ̀ náà. ǹjẹ́ ọlọ́run ọ̀rọ̀ àmọ́ ti dé láṣàlẹ̀ gẹ́gẹ́ bí ṣe mi. Ìjẹ́ Ọlọ́run tí ó sọ̀rọ̀ tẹ́nìkan ò ní mímọ́ sọ bẹ́ẹ̀ mọ́ tẹ́nìkan ò ní kí ló ń sọ kọ̀rọ̀ ìjẹ́ Ọlọ́run tó wá gbẹnu mi sọ̀rọ̀ láṣà lẹ́yìn. Ó yà gbé títí tó mọ̀ ọ̀rọ̀ gbọ́. Ẹ ti súnmọ́ bí kàtújọ fetí gbéyàwó ọ̀rọ̀ lónìí. Ọ̀rọ̀ láti inú ìtẹ́. Alágbára ayé ìwọ ló bá wí. Onípò ayé ìwọ ló bá wí. Bọ̀rọ̀kìnní ayé ìwọ lọ̀rọ̀ láti inú ìtẹ́ bá wí lónìí. Gbogbo adarọ̀ jẹ̀ tá a ti fi ṣàkóso lórí àwọn kan tó ń ṣàkóso lórí àwọn kan tó ń lo agbára lórí àwọn kan ẹ ìwọ gan lọ̀rọ̀ yìí bá wí kò dìgbà tó bá wà ní ipò ọlá ipò ọlá ipò yìí ipò àmọ́ sì gbogbo ayé ń wò lọ́wọ́ níwọ̀n ìgbà tó bá ti ń fẹ́ ní méje ní mẹ́ta sábẹ́ láti fi ṣàkóso lórí ẹ ìwọ gan lọ̀rọ̀ yìí bá wí torí agbára kan ló ní ìjọba alágbára yìí kẹrọ ra ṣẹkẹrẹ sí mẹdọ torí pé igba igba igba igba agbẹjẹ kan ò kí ń fọ́ àwọn agbẹjẹ kan kò ní fàyà bọ̀rọ̀bọ̀rọ̀ ẹni ayé bá yẹ lónìí kó dákun kó ṣe ara ẹ̀ jẹ́jẹ́ o ẹni ìgbà sì ń dún fún yíyẹ kó jàre kó fira rẹ̀ síwọ̀n torí pé ilé ayé yìí ò ń ṣe àwa ìlọ rárá ọ̀run nìkan òun là rè má bò ìwọ tó bá ti fi ṣàkóso lórí ẹnìkan rárá ṣe o alágbáyọ rárá ṣe rántí wípé ibi tó wà lónìí kò lọ títí o ayé ò lọ bí ọ̀pá ìbọn ayé ò sì lọ réré o ìgbà ìgbọ́n nígbà ló nígbà ń lò àwọn tó sì lọ gbà lánà bẹ̀ lọ́wọ́ ibo láwọn wà lónìí ìgbà kan làwọn kan lọ́gbà lánà tí wọ́n ló ìṣẹ̀mí tí wọ́n kì mí lórí ilẹ̀ ìgbà kan làwọn kan lọ́gbà lánà tí wọ́n padà dẹni táyé ń pèsè táyé ń pè bọ̀ táyé ń ṣe dànsákè fún lórí ilẹ̀ àwọn dà lónìí Abíọ́lá ti lọ limousine ò bá lọ láwọjá ti lọ tàmẹ̀dù ti lọ ṣùgbọ́n wọn padà ń gbogbo ohun tó ń lò wọn padà mú lọ wọn padà fẹ́ sípò kan lónìí wọn padà fẹ́ sáàyè kan lónìí ó wá sí lórí a ó padà bèrè lọ́wọ́ rẹ nígbà tó bá di gbangba tí gbangba tí gbangba bá dẹkùn tí kedere bá bẹ̀wò níwájú ọlọ́run lọ́jọ́ ìdájọ́ wọ́n padà bèrè lọ́wọ́ rẹ pé báwo ló ṣe ṣàkóso lé wọn lórí ọ̀fọ̀n lágbára ó wá ń tẹ̀rí wọn bá òun ṣe wọ́n ṣàkàṣàkà rántí pé gbogbo ẹni tó bá ti fi agbára láti fi ṣe láti fi dà láàmú láti fi sọdẹ tí ó láì jẹ́ nǹkan kan ó padà bèrè lọ́wọ́ rẹ pé tó bá ti fagbára rẹ fi sọ but dead ah wọ́n padà béèrè lọ́wọ́ rẹ̀ o torí pé ìṣẹ̀mí tá a kó sábẹ́ rẹ̀ láti máa fi ṣàkóso a ó padà béèrè lọ́wọ́ ẹ̀ ìṣẹ̀mí tá a kó sábẹ́ rẹ̀ láti máa la agbára lé wọn lórí wọ́n padà béèrè lọ́wọ́ rẹ̀ o nàìjíríà ìlú ògo mi nàìjíríà ìlú ọ̀la mi ìlú tó ń ṣọ̀ fún wàrà àti oyin ìlú ìfọ̀kànbalẹ̀ ìlú ìfàyàbalẹ̀ ṣé bó ti wọ́n ká máa pè nìyẹn ṣé bó ti wọ́n ká máa kí nìyẹn ṣùgbọ́n láàrin èmi àti ẹ ìjẹ́ bó ṣe rí nìyẹn kò rí bẹ́ẹ̀ torí pé àwọn kan tó wà ń po agbára wọ́n ń padà lo agbára wọn láti fi ní àwọn tí wọn lágbára lára àwọn kan tí wọ́n wà ń po agbára wọ́n ń padà lo agbára wọn láti fi ní àwọn kan tí wọn ò ní agbára lára ìlú tá a fẹ́ òun nígbà tí ọmọ tí ò ọmọ ẹni tí ò jẹ́ nǹkan lè padà di nǹkan láláìmọ̀ ẹnì kankan ọmọ ẹni tí ò jẹ́ nǹkan á padà di nǹkan láláìmọ̀ ẹnì kankan ìlú tá a fẹ́ oníṣẹ́ pẹ́ nìkan òjò ẹnìkan lè bí òjò ìbàtí bẹ́rù náà lábọ́mọ ìpín táìmù fún Táíwò láyọ̀ fún Kẹ́hìndé láyọ̀ fún Ìdòwú alábàgùn onígbọ̀n nínú ìpín tó bá wá jẹ́ bẹ̀ ìwọ tó wà ń po agbára ara ṣe ìwọ tó wà ń po iyì tó wà ń po ẹlẹgẹ́ ara ṣe torí pé ẹlẹgẹ́ ló wà á darán jẹ ní á padà bèèrè lọ́wọ́ rẹ̀ báwo ló ṣe dẹran jẹ sí agbára tó ní tó fi ń pọ́n ọmọlàkejì lẹ́kún agbára tó ní tó fi ń ṣọmọlàkejì ní ṣìbáṣìbo ó padà bẹ̀rẹ̀ lọ́wọ́ ara torí pé ipò yẹn ẹ̀dẹ́ ni fún ọ ipò yẹn àdánwò ni fún ẹ àdánwò tí wọ́n padà jẹ́ ṣé dáadáa ni àbí ṣe látúrú ìwọ ló padà dáhùn ẹ torí pé bò ti ṣe sí òun lọ́wọ́ padà bèrè lọ́wọ́ rẹ ẹnìkan ló gbà lánàá táyé ń pérè fún nígbà tó kúrò tọ̀tọ̀ ń ròyìn iṣẹ́ ibiribi tó ṣe ìwọ tó wá wá ń pò lónìí tó yẹ pé tó bá pò ń tán àìkúrò rẹ̀ gan ti ń sọ̀rọ̀ rẹ láìda o ò sì ronú o ò sì wo ìṣe rẹ o ò sì wo ìgbìyànjú rẹ o ò sì wo báwo ló ti ń da ayé wọn sí torí pé ipò á máa gún ní garagara ipò a máa ṣe ni ṣèbáṣèbú ipò a máa ṣe ni báyìí ni pé kò ní kúrò níbẹ̀ mọ́ ṣùgbọ́n rántí pé ìgbà òun ló nígbà ń lò ìgbà ọ̀sìn ló bí orí ayé ò lọ bí ọ̀pá ìbọn kó tó débẹ̀ àwọn kan ti wà ń bẹ̀ lánàá tí ó náà bá tún kúrò mẹ́tọ̀ àwọn kan ó tún padà débẹ̀ ipò tó wà yẹn fún wọnba ìṣẹ̀mí péréte ni ayé gan fúnra gan ìṣẹ̀mí péréte ni torí pé ayé yìí ọjà làwa náà a ó padà lọ jèrè iṣẹ́ wa nígbà tá a bá délé fọlọ́wọn bá ọ̀làwùrà bí ipò rẹ tó wà ó fi ń na àwọn èèyàn lára ni ipò rẹ tó fi ẹ́ sí ó fi ń ṣàwọn èèyàn ní ṣèbáṣebò ni ìwọ tó ní òun mójútó àwọn èèyàn tó ń padà fi wọn tí ń padà fi ìmójútó ẹ tó ń padà fi ní wọn lára torí pé wọ́n ti fún ẹ ní nǹkan táwọn ò ní wọ́n padà fi ní wọn lára gbẹ́ná tó bá dálẹ̀ kọ́ọ̀tù ṣá kọ́ fún ẹ ní nǹkan tí wọ́n ní kó sì fa wọn ní nǹkan tí ò tó wọn mọ̀ ni tó bá dálẹ̀ kọ́ọ̀tù ṣá ohun tó wà sàkání ẹ̀ kọ́kọ́ sàkání wọn náà ṣòótó wọn mọ̀ ni ṣùgbọ́n látara wípé wọ́n padà fún ẹ ní ipò padà fún ẹ láìgbéga láti máa fi ṣàkóso láti máa fi ṣe ìdáàbòbò lórí àwọn kan ó wá padà fi ní àwọn lára ṣọ́ra rẹ o torí pé ọlọ́run tó padà bí ni yóò padà bí ẹ wọ́n ti pa àwọn ọmọ wa jẹ èso àjàrà yín pa padà jẹ àwọn yín padà kọ àwọn ọmọ wọ́n ti tó bàtẹ̀ ṣáná àrán sí àwọn dírandíran dírandíran rẹ ọlọ́run ló ṣe wọ́n bẹ̀ torí pé omi tó bá jábọ́ látọ̀dọ̀ ẹni tá a bá ti ṣe àbòsí sí omi ojú tó bá jábọ́ láti ọ̀dọ̀ ẹni tá a bá ṣe àbòsí sí tó sì tó fi ẹjọ́ ẹ tó fi sun wọn ọlọ́run ah kódà yẹ̀kínì tí ó bá ọ yẹ á múra gidi gan a fi àánú ọlọ́run tí ò ní tán tó bá padà rí gbà òun náà ni o àánú rẹ̀ jẹ́ ṣe mí torí pé ìwà tó bá wù ló padà kẹsàn ẹ̀ àmọ́ àwọn ọmọ ọlọ́mọ tí wọ́n mọ̀ kankan tí wọ́n padà jẹ́ látara ìwà bíi tí wọ́n ṣe làánú ẹ̀ ṣe mí tó bá wá ṣe làánú wọn ṣe mí òjáde tó bá wá ṣe àánú ara ẹ̀ ó sì ṣàánú àwọn ọmọ àrùn ọmọdọ́mọ rẹ̀ tí wọ́n padà bọ̀ láti wá ṣèṣẹ́ mi wọn àwọn ọmọ ọlọ́mọ tí wọ́n mọ tí wọ́n ti ṣe nínú ìwà tí wọ́n mọ tí wọ́n ti wù nínú ìṣe tí wọ́n padà wá lóṣèmí tí wọ́n láti fi gbélé ayé tí wọ́n láti padà jẹ́ yẹn láti padà dé nǹkan nínú ayé tó wá padà sanwó dẹni tí wọ́n padà máa rí ègún ìrandíran láti máa fi ṣàkóso ilé ayé ìyàwó ọ̀sẹ̀ ṣọ́ra rẹ agbára ta fún ọ àní o má ṣìlò ipò ta fún ọ àní o má ṣìlò àní o ṣàkóso lé wọn lórí ni àní o jẹ gàba lé wọn lórí àní o ṣe wọn dáadáa ni àní o ṣe wọn pẹ̀lẹ́ àní o ṣe wọn bó ti wọn torí pé fọlọ́run ṣọ́ ni wọ́n fọlọ́run ṣọ́ sì rèé kò sì gbọ́dọ̀ fún okùn ọ̀gẹ̀dẹ̀ kò sì gbọ́dọ̀ fi gùn pẹ́ẹ́ àwọn tá a wá fún wa pé kó máa ṣọ́ okùn ọ̀gẹ̀dẹ̀ ni wọ́n gbé olówó lọ́kọ́ máa fi gùn pẹ́ o bóyá ogun ló ti rà fún gùn ọ̀gẹ̀dẹ̀ gùn pẹ́ ni ìrìn tiẹ̀ wá mọ̀ torí pé àti wo àtàwọn tó ń ṣàkóso lórí gan òtẹ̀ jẹ́ yé wa bọ́ mọ́ o tún wá padà sọ́ra rẹ di ohun tí màá ṣe ni màá ṣe nìkan wọ̀n ní mú mi tí n bá ní màá ṣe kí ló fẹ́ ṣe tí n bá ní mo ṣe wà ní kí ni wọ́n fẹ́ ṣe fún mi ish mo ti pé ọba tó ni wá ó wẹ̀ ó wẹ̀ mí náà ìṣàkóso tó gbélé ẹ lọ́wọ́ láti fi ṣàkóso lé wa lórí ó fi dán ẹ̀wò ni o bó bá ṣe ṣe sí ó padà béèrè lọ́wọ́ rẹ̀ torí pé àsìkò kan ń bẹ tí gbogbo wa á padà tó síwájú ọlọ́run tẹ́nìkan ò ní jọ ẹnìkan lọ wọ́n padà bí lọ́wọ́ ẹ o pé ipò tá a gbé sí báwo ló ti lù sí bá ń gbé sókè lápò ọ̀hún. káàbọ̀ padà ẹ̀yin alágbára ayé ẹ̀yin tá a fi sípò ọlá tá a fi sípò yìí ipò tá a fi ń sè àní ìfinimọ̀nà kẹtìlára ní òfin ṣe dáadáa fún wọn ni kò fi ṣàkóso lé wọn lórí ni ọlọ́gbọ́n olóye onílàákàyè la máa ń gbé sípò tó bá ga ṣùgbọ́n ṣe ni láàánú pé ẹni agbójú òkùnlé kò fi kò fẹ́ jẹ ẹni agbámọ́ ẹni a kíni lẹ́yìn ẹ̀gbọ́n ló fi sọ́wọ́ ẹni ẹni anú fẹ́ni lójú ó tún bàtà sẹ́nu ẹni àrò pé à ń bọ́gbọ́n àti làákàyè lọ́dọ̀ ẹ̀ tó wá ń padà dunni pé ìwọ òmùgọ̀ là ń padà bá lọ́dọ̀ ẹ̀ á máa padà dunni jẹ́jẹ́ ẹ̀yìn alágbára yìí tá a fi sípò ẹni tó fi sípò aṣíwájú lórí àwọn kó ba lè ṣe ìdáàbòbò tàbí kó ba lè ṣe àṣàkóso ilé àwọn kan lórí rántí kọlọ́wọ́n ba ló fi ẹ́ síbẹ̀ o àwọn tó wà níbẹ̀ lánàá wọ́n ti padà kúrò níbẹ̀ ìwọ náà kó bẹ̀ ǹjọ̀ kan tó bá wa rántí bẹ̀ ẹ já rọra ṣe ẹ já ṣe dáadáa ẹ já ṣe rere fáwọn tó ń bọ̀ lẹ́yìn wa kọ́ ba lè ròyìn rere fún wa torí pé gbogbo tá a bá ṣe ọ̀rọ̀ tán ní ó padà di àrọ́bá sì rẹ̀ ní bàbá àtà ọba tó jẹ́ tìlú gùn orúkọ rẹ̀ ò ní parẹ́ nínú ìwé ìtàn tó sì jẹ́ tìlú dahoro tìlú dàrú orúkọ ẹ̀ náà kò ní parẹ́ nínú ìwé ìtàn ẹ rọra ṣe ẹ sì mẹ́dọ̀ ibi tá dẹ̀ndúrà rẹ̀ lọ́rọ̀ rẹ̀ àti inú ìtẹ́ ní àṣálẹ́ pẹ̀lú ọ̀nà ọlọ́run tí ò ní tán tó pọ̀ lọ jáǹtọ̀ rẹ̀ lórí yàǹtọ̀ rà tó pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ èmi á máa pé ká rárá ṣe ká ṣọ́wá wù ká sì ṣọ́ra sọ torí gbogbo nta bá ṣe lónìí pátá ọ̀rọ̀ tó ní ọ̀padà tó bá dọ̀la agiri tó ṣe jẹ́jẹ́ kó ń pa á bẹ̀lẹ̀ ń tàn sí ọ̀pọ̀lọ èyí tó ń fojú wọn jọra ẹ̀ mọ́lẹ̀ káàkiri ẹni tó pààrọ̀ bá báyìí òun bàbá tán ẹja ṣe dandan ẹja ṣe eré kó balẹ̀ yẹ wá pátá kúrọ̀n kò dọ̀ni a tó pa tó ń bọ̀ ó dìgbà kan alágbára yé ọ̀rọ̀ ṣe ó dìgbà.